ìrọ̀lọ́ 1437 1438 àbíṣe déédé parí june 2nd 2017 àràtọ́ adébí fúrẹ́tù àǹkẹ́bùtù ìbìkàyí wọ̀dá ti jáde ní ìṣẹ̀wọ̀n nálẹ̀ ayàtẹ̀rọ̀nú lẹ́rọ̀ náà وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من وما يجحد بآياتنا إلا الكافرون وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به هكذا وكذلك ذلك جديد اسم الإشارة يعود إلى أول الحمد يعدون ثابت يجمع ما قالوا يعلمون يعني labala ibn jarir ni tabari ibi tafsirin a jami'u jami'ul bayan bima'ana kadhalika la kama anzalna al-kutuba ala man qablaka dabar karolita ni hunu beki doban ruwa nebi ko beki sunu sheki lebudu kaza oganalen arolita Kùránì wọ́n ń wẹ̀ níbi Muhammadu ọgẹ́lá ọ̀rọ̀ Kùránì wọ́n ń wẹ̀. Nàláwọ̀ yẹn ni fàlẹ́dínà ákìnà ọmọ ìkìtàbà ń bí kàdórí tàbí múmà. mbeka doleta vingoma ya mi kristian ami jiu pa mi kristian o se obeki màmí ìlítàbí lẹ́gbà ma ń gbá kuma àwọn ọdún gidi wọn sí kọ́lọ̀ yà ní alẹ́rí na àkàdúrú fàtàlẹ́wòó ṣàkọ̀tìláwọ́tìhí min akbarihi ulama ilazkiya ndi ma mili tabide ma gba ma meju hiyane ma ole boda tide wọn kirikiri a lo kuma hebo زمن النبي صلى الله عليه وسلم ìmọ̀mọ́ni yóò tẹ́mẹ́jì tẹ́mẹ́jì yà ní jíù ìgbẹ́gbẹ̀ wà gbàdé náà níbi mohamed àmàmí islamu gbà máa ló má kàlá níbi máa jẹ́ náà níbi kí wọ́n àyó má wọ́n ti mátà wọn tó dú àbúmọ̀ ẹna àjábí ẹ̀bí ẹni rígbónú nàmà méjì àmọ́ máa rí ní ẹ bàbá àmì anyanya mọ̀ olú àmì anya dodo ẹ̀bí ẹni nàmà àmì anya dodo ẹ̀pàdé nàmà òwò ẹtí ní gbọ́dọ̀ òwò ẹtí ní kejì ìjìbí jìmọ̀ òun ẹ̀dábà abdullahi ibùnú salam ó dúró ìwé kìí má gbé islam ọ̀dá lè ṣe ọ̀sẹ́yìn malami le ohun ìṣe àmì jíù ṣe ní ma kútùkùtù ìgbàkí wá gbàdé ní ìsìláàmà ìkọjá ń bọ̀ ọmọ bẹ́ẹ̀ níbi takò ẹni kí mọ́lá ẹni kò ń ṣe ayọ̀ ẹ ohun ẹni ìsìláàmù bà mẹ́kù bó àmẹ́lẹ́sí kó ẹ ní tàmẹ́lẹ́ ọlẹ́ ẹni kò ń anabi nini tuma nani khairuna ibnu khairina ibnu khairina ewu ti gbogbo abdul hussein ibnu salam ewu mẹ mẹni gbogbo ẹnẹ ìyọkùlì ewu ma ńlẹlẹsì kuma àtẹ́ẹ̀lẹ́ àwọn ṣẹlẹ̀ kẹ́ wọ́n yọkùlì ẹ̀ ama mi yíò. ìgbókọlú ẹ̀dẹ̀ ìyọ̀tọ́ lọ́pàá mẹ́lẹ́mà mẹ́tí gbogbo atẹ́gbà kí wọ́n wá kí mú gbogbo má kó má dí ní ìsìlámà gbà náà níbi ẹni wẹ́dà bí támẹ́lẹ́ ní nípa bóun lù mà mẹ́lẹ́kún mẹ́mí ìsìlámù gbà rí ẹ̀hún ti gbogbo abdulsalamu ihu mẹ́ kí gbé ìsìlámù kìdẹ́yìn mẹ́ni ṣẹ́rù náà ibùn sharrina ene pàbíẹ́ ìhùwà ọmọ òbẹ́ kò máa ṣe bẹ́ẹ̀ pàbíẹ́ tó lè ọlọ́pẹ́ ni rẹ́kọ́dẹ̀ yan ọlọ́pọ̀ máa ní dọ́mí máa bí ní ìsìlámà gbangíní èélẹ̀ tẹ́nà owó mẹ́tẹ́m tó dá mẹ́nu dẹ́yìn ọmọ máa ní ẹnẹ ọ̀pànà apánẹ̀ ŋamɛlɛ tsɔ ọlọpụ ma ba mɛ tsetse ko dede le ma fi ɔdzɛ lɛ amatɔtɔ la nɔ ŋɛ ka ma ma tɔ la nɔ ŋɛ lɛ ni ŋa ya adɔ yɛ lɛ do yɛ dɛ yɛ tɔ bi abo aka ŋu yɛ ɛ ma yɛ ŋu wɛ ko yɛ ne ne ẹni ní kí sẹ́ni bíbí ṣe wà wúlò wà ẹ̀rọ̀gẹ́lẹ̀ ojú ọgẹ́lẹ̀ wà ní àgbàmà tọ́dá ma abúgbọ́ ma ẹ̀dẹ́ ìdọ́mọ̀ àmẹ́nújọ́ pọ̀pàdó ẹ̀rọ̀nà òjíhàn mẹ́tí ẹni bìtàpé yehud ó sàbí jù àdínì dúgidé ilẹ̀ àmàtẹ́wò màwú dún màwú ọ̀dọ̀ kírẹ́tì gbà gbogbo wẹ́ àdínì ìsìlámà ọjọ́ kí ó ń ẹ̀dà àdínì ń dè yìí sɔni kurani ma cek ma kɔrɔb tun yi jɛsim ma cek ma kɔrɔb tun yi jɛsim alikile kuma ma nege kɔrɔb tu kurani ni a y'a gbɔ sɔni o ta ka da duuki de yi religion du ami jiw mu um daba tu um ye o ma o bu olu ke ke kuran ɔ na kile kuma ma nege bi kurani e buni o dɔgba a y'a gbɔ. abe kɔjɔ du tɔ na ŋoma kido ga na ŋoma kido kɔn kisɔjɔ to yi mɛ dɔn ma jɛmi silamɛ gbalɛ nbe lɛ ŋa ya ya ka dɛ alɛzina ate na ɔmɔ kitaaba yi minnu na bi yaani alɛzina yatilo na ko hakɔ tila wati yi ola ika yi minnu na bi yi ŋa la o ŋɔmu dabi nɔ yɛli wa min ha ola i mɛ yi o minnu bi yi ewu beki ango dai ya mun beki wadi imani ke ma'ana abi arab ubi wajan makka ko allah duwe kwani uma inubi ko yo mi redo imu fane islam da uma amanu ko mun imani do ma wajan wale boge amandi wa nibi an kema وما يجهد وما يجحد بآياتنا إن ندوك يجي وبايا يوان إليغة يتجمد إقوم كيسو يبتن إلا الكافرون سيدو بيكي لكامود الكافرين إيامي يو لي إيامي كريستان لي إيامي أما تشود لي الله قدما نيين وما يجهد بآياتنا إلا الكافرون إنه بدو كلي جسكيا كيفايا أتاكا ديوا كروغو إنه بدو كي أجمع شدو بيك لكامودا كافرون Òwe àtóbi yóò kẹ̀kù yí kó láti àbájọ ẹmọ́lùjí ẹmọ́ báyà wo ògíjọ́ ala òkolo dúú kẹjọ gbogbo léyìí kọ̀kà ọ̀làyà wọn abẹ́ egbe yìí ẹgbẹ́ kìdẹ́ aka wọn wọ́n máa yọjọ hajj bí aya tínà àmọ́ ẹ̀bọ́ òkóbíà agbákọ́ àná àmọ́ ẹ̀mọ́tọ́ ẹ̀bẹ́ ìgbẹ̀lẹ́mẹ́ wọn gbọ́gẹ̀ wọ́n máa yọjọ hajj bí tínà ilẹ̀ kàfírún aláwòyé nínú bódó yàdá ayẹyẹ wa dèémín mana kàmú máa káyà kìdẹ́ alkìlẹ̀ akú ọjọ́ dẹ̀ gòndé kùránì dẹ̀ ma ọ gba dáadáa ó nẹ̀ kí gbọ́ yúgidé kíkọ́ gbà ìnànà dúkìá yóò yọ́ ma gbá pé

iya nubodu gi yalo atapa makola oy makola meria okoloki hayin ti mu ma abeko kutukutu ti mu kokon abeki ti na ma ko na yokolo tagma kenga bai abu ma jelita ayomai abu ma kalita osologide abu ma jelita takuma kito iyoda yoyo ọlọ́gọ́ yìí gan make qur'ani dai gan kanibi kadai inu be ma kini amani ni ti ma gbe gbo tani ni hmm? me ke apawo na ka to eleta ngbe ka ma yo emi ti go ta here ni hmm? wa mo ta ikoku gbe ka ma yo mi ke here ni olowo ta here eyi de je ni gi anna jude eni gi akede hudol de eni gi angoti zendiki eyi munafiki iya paka hiyan o ne ti iya ya ojo ai weya weya weya kamalo we pomo weya kamalo mbete jo eme udude tangu waka kubea biruke birube kede ju weya kamalo i wakona ju ya ta mabele weya ma lọ sí pé ìrùn akọ̀lá ní ẹgbẹ́ ọ̀rẹ́ àbírún ní kẹ́dẹ̀ ìlú lé ìmẹ́wàá lójójójójójójó rẹ̀ ìmẹ́dùpọ̀ mọ́tọ́ na jíjì bí bìgì ẹgbọ́ ọkọ̀ mẹ́dùn

ẹni zẹ̀ndìkì mùnáfikì yìí ẹgbàtí wà dọ́jọ́ yà ló yà bí kàrẹ́lẹ́lẹ́ tàbí rúgbọ́ màájú pẹ̀pọ̀ nà mẹ́lẹ́ pẹ́sẹ̀ kò kàpọ̀ nà mẹ́gbà àmàlọ́ àmàlọ́ àmàlọ́ ìwọ́ yàgìdẹ́pọ̀ mọ̀ yàwọn mẹ́dù ohun dàbí ó máa yàwọn tí ní bẹ́ẹ̀ náà yóò máa ha àìmìdìlì dùgbà tí ó fà mọ̀ kó yí kò máa jálù yìí tọkọ magma nwanga mọmọnọ bẹlẹ ma nwanga mọmọnọ kẹlẹ imu ma ọbukọla agma ní okolomude ma nẹya ya lọpùtse abẹkẹ ẹbọ ebube yọ wá tse ma nya ẹbọ ma tọkọ ka kesubogiyọ bogiyọ ama akpajọ kpakpo ŋun daki kọla ma tọgba gbagba gbagba ma n'ogbe mi. tẹ tẹ́nẹ́ kì á kọ̀lọ̀ yọ́mà nómà tọ́ gbágbágbá bábùrùpa ẹni ìtàlẹ̀mí tàlẹ̀mí gbágbágbá mà dò àbọ́ kàdọ́mà àmà tẹ́tù ẹ̀nà ẹ̀ kàpà kpó tákàmà kí yájí wọn ìbò méjì gùbé kì bí ẹnẹ tòlè rẹ àlà ayé hálín tákàmà ẹnẹ kì bi ayatina inu bodo akọ aya wa elebon ẹ̀hùn kà níbi ní ẹ̀dẹ̀ mbé kí a ká máa gbé lẹ́nu ṣe dé kí ẹ̀rẹ́ bọ́ màmá kí rán mà yóò lè yóò gbóògì yóò gbélé kà máa bí wá àbẹ̀ká máa ṣùṣòlò ẹ̀lẹ́ lọ́nà òde àbẹ̀ká máa dòkùtẹ̀ wá àbìṣùṣòlò ẹ̀lẹ́ èyí lẹ́màmá kí rán ma yìí sẹ́wọ̀n yí lèyàn ẹ̀wọ̀n ọkọ́ lèyàn abẹ́kẹ́wọ̀n ẹ̀wọ̀n adíwọ̀n ẹ̀wọ̀n ọkọ́ tẹ̀mẹ̀yẹ kà lèyàn ṣé kẹ́bọ̀ yá àpàtì ṣé kẹ́bọ̀ yóò àṣàrúwó ẹbọ̀ yóò àṣàrúwó yá àṣàránẹ̀ abẹ́ká àṣàrú yálè ọ ilẹ̀ nà máa Ela nga ma do ele muda yonga na kichapa kwa mana mama kwa jana kwa jikoni hapo kama kitaka madulo vingo kama amogola tu kama kama wa mama mwa jikoda ka kile yoni memda maji olado ya ngene kichapa pa okila nje ya ya kanibi kama hiyo joma kiviani bima ile ya dago juu ene kema kiunga وما يجحد بآياتنا إلا الكافرون نجوك وتر يتبدو إن بدو يا جوا بايا ايوان alkanibi kakuma tele re agbe ile ojira imin agban ti o gabo apati na adu mbodo aye won gene leni sede ama kafiri abudu ki aso ko gbo yi te mo ti abo abo tòun ta kọ́ tẹ̀síbí tẹ̀síbí gbogbogbòyàgbòyà bẹ́ yé yóò ní lókì na náà dágò akáàkiri dágò mọ́ rẹ̀. bọ́ alókòlò mẹ́ lẹ́jẹ́dẹ́ àìkọ́ mẹ́rìnlẹ́yìn akpati ohun àmẹ́ àdátọ́ rẹ̀ kòkòlòkò gámẹ́sọ̀ ohun mẹ́rin akpati tápàtì ohun mẹ́rin àmẹ́yìn òkúta gbáyán àkólò gámẹ́mdúra gámẹ́bìtì àpàtì gámẹ́mkòkó àpàtì má gámẹ́mà àpàtì dúdẹ̀mdẹ̀m kẹ́ẹ̀dábò nẹ̀ẹ́dọ́ àbá mamúdà tẹ́yọ̀ rẹ̀ mamúyẹ sọ́wọ́ àmẹ́sọ̀ Ọ kwa rodo ka amate kina abeju kina kina amedo kudu da abeju me ajwe ko ede ka gele ga mama so ko na mama anya na ala ama wa olùgbòfó onú abíṣò onú rẹ̀ tí ó tẹ́yẹ rò mama pàtí ìdúwà kò ṣẹ̀wé gbọ́má mamda tani limaya lọ́wọ́sọ̀bẹ́ bókèjì mi yẹ allọ́wọ́pọ̀r mẹ́mà kẹwìn inú gbọ́mà jẹ́ nkàjá tàkìlẹ̀ inú gbọ́ kò máa ọ̀wọ̀ tí ó nẹ̀ kò máa lé kábàpàmì tí amani nolo nuka kumadu ama oche papo chakadume ama pameo eme ameme koji papo chakadume amelu oma yowe ngeti la ilaha illa allah muhammadur rasulullah amátẹgbárò máa má dọ́mọ wá máa mọ́ kú ìdú máa fi dé yé o amápa mẹ́lọ́kì máa mọ́ kú ìdú máa fi dé o àbíṣàjọ ẹgbẹ̀ ẹdẹ yìí àmáyòkú ẹlẹ́lọ́ náà pàǹtẹ́dẹ́ ká máa ti olọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ṣe lọ lẹ bẹ̀ kọ́ yàkọ́ yàkọ́ yàkọ́ yàkọ́ àtàmà ojúmọ̀ yá bò yí máa bà mọ́ gbẹ̀mùmọ̀ yá ti kóhùn agbamamókùn lúta wo abẹ́já ẹ̀wọ̀n èèyàn ní mànà kí sọ́dọ̀ ọjọ́rin tí ní mànà kú ilẹ̀ dẹ̀ ànà ìdòyí

amẹ́mọ́ ọdún jì àpà òun ẹ̀tọ́ ọ̀nà àpà àwọn amẹ́yọ òun lè ọjọ́ kìkọ̀lá lẹ̀ ọ̀họ̀ mú wọ̀bọ̀ yí jẹ́ ìdí ọ̀họ̀ ẹ̀wọ̀n tákì kú máa dódó máa dódó ẹlẹ́mọ́ tèyí ní abẹ́ máa dódó ẹlẹ́mọ́ ó dè dọ́ ẹ̀wọ̀n ẹ̀yẹ òkú àbàpàṣọ́lá ma gbẹ̀ ma dàrà kẹfẹ́ ní tọ́ ma dòtòlà lè tààrà kẹfẹ́ nílẹ̀ ma ọlá ń gbẹ̀ òyí ma pò mọ́ ma ọ̀wọ̀ tí wọ́n ma ẹ̀tẹ́hùn sí àwọn ọjọ́ ṣèbìrí ma ma wá ma náà bẹ gàdò wá bẹun ọlá ya ma ń du ṣùṣòlò yóò dé ẹgbẹ́ nẹ́ka abaka ina aka ya majowe ame obere kukume ni imani ma o le yi ire kume ma fún takabere yi wa ni ayọrẹ dúnrún leke kalu ewu. ó de ọrọ emi tí ó de dúnrún mi jẹnu ẹmu e odò ọgọ yìí gbà alẹ́ mu onú kùmà kàkà mu kókò kẹrẹ ó yàmánu tààjọ igi dẹ̀ am gbogbo yo yama yo la ma ma gbo ana mo nule o am da dodo ma gen ya na mo nu o mo ya ne ai maliku amu gbogbo an yama o nu ge ma kalu ma ka en gbe ma kokoko taka me ko la me lo yama mi amẹ́ka mẹ́ta máa pàpà máté nìká máa náà rí àmẹ́ wájí mẹ́kẹ́yà náà lulẹ̀ olú èkì mọ́lá ń dún o. bí ṣóde lọ́wọ́ ẹ̀yìn akwánà ọgbọ́ yọ́n màmú òkú o ṣóde olú èdòkú olú ṣóde ìlúké ooo ẹmú òkú ọ̀lẹ́

amonu ame koso koso koso agba ame obe kini imani re do mbe kino kedo nojo owe du no ko din ame ado yo du ki yo ene du ma do o ya ta hu me gba me gba me mu do ki do la manyu da me mu wati o owe o ngagba so de o ngagba na gbo o gbum da go de ọwọ́ ẹ̀sọ́jọ́ yí ó dé ní ìṣẹ́bọ́ abẹ́ ẹ̀rí ọ̀nà ẹ̀lẹ́kú máa dọ̀kú máa mọ́ fún ọdún máa ń bèèrè tó yìí àmọ́ máa ojú ti yán ẹ̀yọ ẹni egun jújògùn tí wéké ojú ti rí ògùn ẹni ètì àdúgbò díà àtàrà lè máa ń gbọ́ àmọ́ lè fi fi abẹ́ẹ̀dì olúwẹ̀ ṣe lùmíyẹ̀lẹ́ òṣòlù rẹ̀ẹ́lẹ́ abẹ́ẹ̀fitọ́ abẹ́ẹ̀dì náà máa pàdé yìí mú abẹ́ẹ̀fì ṣòlù ọ̀rẹ́ àbóyìn àti ṣòlù ọ̀rẹ́ lẹ́ ọjọ́ kí máa nẹ̀rẹ́ jù ní wà tọ́ inú bódó ajé wọn pàáyọ ọjọ́ kí a kúmọ̀ àmàṣọ́dé mẹ́ra tẹ́wọn ọgọ́ ìrúmi ojín mẹ́ra tẹ́wọn ọgọ́ ìkòlò mi èyí mẹ̀rùn mi àgbà yìí ẹ̀wọ̀n ìṣẹ́bọlẹ́ mẹ́gbàkọ́kúnmẹ́dúṣe ẹ̀wọ̀n ìṣẹ́bọlẹ́

إلا الكافرون سيدي وبيبلي كامو دي كافر قويون على نعم وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا إذا لاختاب المؤمنون ونبي محمد صلوات الله وسلامه عليك تنه تنه هو نبي محمد وما كنت تتلو من قبله من كتاب هو نبي اتنا با لغتك القرآن هو اتنا كما يبطك دولا دو تنه تنه mbe mama agataka dadune wo kẹ́mi yé gbani wàlá tẹ̀kọ̀ tó wò bí ẹ̀mí níkà ìyàmọ̀ takàdá dúró ìyàní dúró kẹ́mi yé kọ tánẹ̀tánẹ̀ iṣẹ́ akẹ́kẹ́kẹ́kẹ́ kọ ẹ̀kẹ́kẹ́kẹ́ agbábá ìdẹ́n ó ìkéré lẹ́bà lẹ́rọ̀tábà lẹ́mọ̀bọ̀tẹ̀lọ́n amẹ́ni bìtà má lẹ́mọ̀bọ̀tẹ̀lọ́n amẹ́ni bìtà alẹ́mọ̀bọ̀tẹ̀lọ́n amene oji ikele edo mama ke yeji kuwe kakoni so yela ade haji ngola mama jegbo amal mobile mobotiluna kidai e ami jiule abeke ami christian to di je koyo takada e book of isaiah chapter 19 verse 27 ma kolo yo anibi otitala ke anyawa Otakada anya Anyawan, the, the, the book was delivered unto him that is not learned. If you say to him, read, he will say, I am not learned. Otakada Ojola Anyawan ní kì máa ṣẹlẹ̀ kì kọ́ṣẹ́ ọ̀mà ní. Kíkọ́ṣẹ́ ọ̀mà ẹ̀kọ́ pé bá ní. Ṣé ń máa káwọn àkígbà yà kálù yálẹ̀ àkóhùn kọ́ṣẹ́ ẹ̀kọ́ pé bá tábọ̀ wọn ní ŋa níbi ka àyà ni ŋa níbi ẹlẹ́nu takàdá agbangi yà méje kọ ẹnì àdí ọ̀takàdé abẹ́ àlùmọ́já pọ́takàdá ọ̀yọ́ anyá wá ngẹ́nẹ́ kì má méje kọ méje gbani. Eyi Isaiah chapter nineteen verse twenty seven. By a, gospel of Barnabas ìdí ọ̀tàkàdá yóò pọ̀ pàà kí life history ọlọ́pọ̀ pé kí jesus ka kì í dé òun kò mà tó kọ́wọ́ ya ní vatican kàkẹ́ni dókùnmá ọmọ ọwọ́ màmá náà lẹ́nu pa alhamdulilayi amúdà ní ìdílé òjé ní abájọ́ gospel of barnabas barnabas kìdá ìdé òbókìtì lẹ́pí jesus amẹ́kì lọ́la jesus ń kọ́ òtẹ́ni gẹ̀ẹ́tì àti gbọ́yìn gẹ̀ẹ́tì jesus kì í akọ́. ki akode yunga munu ojane rumli nga munu la diklam wonte otaka da mwana du mamu o mamu do pato da uniko comply ba munu achebo chudi ma doctrine a religion ni jesus nea ene ikopa malei ma otaka mene du ma otaka da mwana yo mameni elo ni ko do pato

kene do ni freedom of worship yìí ọdẹ ilẹ̀ ní kìtàbà ọjọ́ wà ní so wàmà kúnta tẹ̀sùlù mi kọ́bí yìí mi kìtàbí wọ́dà tẹ̀kùsùhù bí ẹ̀mí ní ìzẹ́n lẹ́rọ̀tẹ́rẹ̀bẹ̀ mọ̀tẹ́lọ́rọ̀ àníbi kọ́ ní àṣà gbá ní nàìjíríà níbi nàbí yìí ó dó èèyàn ìṣeṣe náà níbi muhammadu ìṣẹ́dá kóhùn ìṣeṣà níbi òtítà láì lọ́mọ̀ ìyàmọ̀ sákàdá kìlẹ̀ gúdù àníbi yóò títà láì mẹ́yẹ kọ ní àmẹ́yẹ bá ní ìwọ̀n múdà yẹn ọ̀tàkàdá wá ọ̀tàkàdé kùn màkìdéhùn tó páyù pọ̀fẹ́sọ̀ ilẹ̀ ilẹ̀ pọ̀fẹ́sọ̀ ilẹ̀ ìkùránì President America, former President of America, Madudu ki Jimmy Carter. Mungu utajita na mbekili kwa jala nani. Jimmy Carter. Bakadi primary school bile bile ushi president ikole. Jimmy Carter. Ene kiti personal assistant mu in science and technology. Personal assistant of science and technology èyí jimmy carter around 19, 1970 dẹ́kẹ̀nà èyí around 1970 ohun ìjọba ohun ìdí president america jimmy carter president ehun lẹ́ ohun wálé ayákẹ̀yìn kúrò níyàwó múdá ń gbáyà lẹ́dẹ̀ ohun ṣọ́la ń gbọ́kọjọ́ ìníwọ̀jà alnáà waljibala autada uwo amgisi autad autad ògùn yẹn nà igi má jẹ́ gán lèyìn èjò ní òun as a scientist personal assistant president yẹ america yana maho ba ta ce biti biti biti ba mi material is e sophisticated iyi pa yoyoyo taka ma discover ka mu wo ìṣẹ̀ni pẹ́ẹ̀gì kí gọ́nyà àmúwó àmàgọ́nyà nìyà nìyà ma mi jù àmì geology because a scientist like is a geologist mboge nema lugwa muwo alkuwonu payo alkamuwonu payo yani engi kije tonga ma discover of yani yi golan te kati te ma te ta gba bi gbere yi ye ni qurani ye je te ke so lo ne wi le de kọlọ ami aku ka years ago 400 ah, years ago kakuwo ide yonke wonya ne dimajanga ne imi jonu jonu go president no personal assistant no assistance and technology so la kata eba ami doctor oyane oh, ile ami anatomist ama te han down ni qur'ani akoko lo yo nchi evolution of human being the development of fetus in the womb of the woman woman alkoma kekela form litaki done ami gynecologist doctor ile doctor ka from canada sando kami malami ko ya na yadda ma wa mitin gangi qur'ani aka de de ka ali de we a tene ko yo do wonu yi e umma e gynecologist e le ke hudune o ya canada mi north america umma du ngo خلق الإنسان من علق من وقلنا ولقد خلقنا الإنسان من سلالة من ماء مهين من وقلنا ولقد خلقنا الإنسان آه، إيه،, ايه دي سورة مؤمنون ايه ولقد خلقنا ولقد خلقنا الإنسان آه آه ثم خلقنا النطفة علقة فلقنا النطفة ما يلد وقفه في سورة الهجم اي سورة المؤمنون آية 14 يومات مستكين ولقد خلقنا الإنسان سلالة من ثم جعلنا النطفة نعم أبو نطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسرنا العظام لحما ثم أنشأناه معه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون ولقد خلقنا فوقكم سبع مرات وما كنا عن الخلق غافلين بارك الله فيك اجب سوره atẹ̀wùní ọlá mí ìbí kọjọ́ ṣun ọ̀nẹ̀ takú atẹ̀wùní ọlá mí ìbí ó nẹ̀kú ìstéètì kàtí ìstéètì ẹ̀kẹ́yì ìstéètì ẹ̀kẹ́yì tẹ́kẹ́ta kẹ́kẹ́ta tẹ́kẹ́lẹ̀ kẹ́kẹ́ ló tẹ́kẹ́ fà tẹ́kẹ́ ìbí ẹ̀kẹ́ ìbí ọlọ́run ṣoṣo kẹ́ lágbọ̀n àbíyátá nìyẹn òṣìṣẹ́ náà ti mẹ́ ní ìstéètì ẹ̀kẹ́yì ikú mẹ́ ní òṣòmí ọlẹ́dà

state mi gbie ko na tẹ̀kùtù tá máa bí átánà èèwò e oṣù ẹ̀kẹ́ là òun dúgbò lẹ́yìn wọ́n e náà igbó igbó fi kúrá ni áá kò sọ́nà gbogbo sẹ́ẹ̀ áá wọ́n ti ṣe dé tó kí sọ ti ṣe bó publish ní gẹ́gẹ́ náà ṣe ọjọ́ lánàá ni àmọ́ ní kí mọ́ ilẹ̀ yìí tánà wọ́n. in canada ẹni lẹ́nìkè yẹ̀rọ ní islam gbà yàdéjú tèyí ní dá in canada ẹni ànọ́tàkàdà lẹ́yà anibi muhammadu anibi muhammadu nọ́tàkàdà wá yà kọ̀lá lúgbẹ́ ẹ̀hùn kìí dọ́là tèkú ó gẹ́nà ìtèkú anu mejeji teku ngo koko mani kenyin ngo kami daifa mata le mama mama mama ijamani ya nebi ubi odo de lime laka nibi pile ami daifa ne kenyali unka nibi kola unki te qur'ani te ko jobi nyani bi aluke ka te qur'ani ibi suratul nur Then there will be the development of science and technology. Kamidai vaseneni oxygen. Kumatini yogana eji maanyi mili owo wanyi ogane ogane ogane teku. Majene yuzu kamera. Umatini iliemu. Eki kurani tete kakabogi agbe kurani mamo yoyu ni. Ajaba amo yoyu. Ama ea mawa kakia. Ah. Ea kamali ogane ajika ule kurani eka tedele. anibi ema eti daiva nga eti ele ema do daiva egba nga na mi daiva mbegi ma ayuzi oxygen tama tuia ji ngbede ti ema egba ami daiva wade onde anibi is around uh, eh, 1400 years ago many and the prophets will be from desert now ẹnna kẹ tó yà ní desert àti kánẹ́bí ọjọ́ rẹ̀ ọlọ ọjọ́ rẹ̀ sọ́lá níbi muhammadu dámọ́lú ọjọ́ lẹ́dùn yá lò ọgẹ́lẹ́ mi astronaut bókì alótéhò jálè máa ń lótéhò jálè lẹ́ a máa ń ná fìsì ní màkó ànínígidẹ́ta máa ló tó dún ìgbé oxygen carbon dioxide kó náà nẹ́dùn mímú tẹ́yẹ̀ òun ọ̀hẹ́ ìdíwò yálèbù tẹ́kẹ́lú tó yálè èé ẹ̀nẹ́kọ́ ànìyàmí mẹ́kánà láìkó mẹ́nìkẹ́ ọ̀wẹ́ ilẹ̀ mú yán ọkọ́ ànìyàmí kẹ́lù tó yálò yálè bá bàkáwẹ́ ilẹ̀ mẹ́yúzọ oyálẹ̀ ọmọlẹ̀ ẹ ma dọ́kí gravitation ká nìyàn kìdó yá ànìyàmí gidẹ́ ẹ̀hùn tó ná kọ́ ẹnìkan wá wọ́ dàbí dáwà nẹ̀yìn ìdójálè tó lóun ẹ̀dójálè ọgọ́gọ̀wé tòtá tọ́ọ̀lọ yálà lọ́rẹ́lẹ̀ àtàlè no gravitation magnetism ìdí òjálè ó lọ́nà gayata tẹ́ ìkùrà hàn ní tẹ́ ó yóò ẹni wọ̀mẹ́n ìrídùn أن يهديه يشرح صدره للإسلام ومن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يفعل السماء طيب بارك الله فيك يجعله يجعل الذين لا يؤمنون هاي اتاكوا كما كوجه قران نه ولو olegi dan inu godu ki nu mole ni ti da astronaut o jalele o e pe agal ko qurani jof bros la le gojo do ifu laki dako kiki detail umekme yenyu Qurani kaki hii Qurani mama kologo in you just brought lali Ni yini women arada Allah eh? ومن يريد الله أن يهديه يشرع صدره للإسلام ẹni dúkọ yóò agbéjú kí ìrútọ́ na ìmẹ́dọ̀ún bìkínì kí islam ẹ̀dọ̀n ajẹ́nà láwọn wọ́n mẹ́yìn rí àyùnjẹ́ lẹ́wọ̀ ẹni kọlọ́mdà tẹ́nẹ̀ kí mú lábàá yẹjàl fẹ̀dọ̀rọ̀hù bóyè kan ìjẹ́ngẹ̀dọ̀ ẹni lẹ́sẹ̀ jí pa bóyè kan inni ina láwọn ti dídímí ka annama máa ń zá ka annama yẹ sàádù fèsàmá ìdábẹ́nẹ̀ ti téhù yálì no oxygen no carbon dioxide ti tó yálì ta sáàmì ní ihò yálì àìmán oxygen kí carbon dioxide ní wọ́n kàrùrà tó gbọ́ ọmọ alábájọ́ yìí ẹ̀hẹ́ bàkẹ́nà kì á tẹ̀kù tó yálè kì má nà gùnfẹ́ ní ìdẹ́kẹ́ náà yẹ̀fà adù mbókì mojú máìka mojójú pẹ́pẹ́ sami astronaut ó nẹ́lẹ̀ tẹ́ ò yálè yẹ̀fà adù hónáka enough no carbon dioxide ene ke mumu kula ngele ti ya fa ado le un ya je imuda muda nenge tale ya mushi ala al-ardi but imuda dio yale because of lack of gravitation no magnet awuga mo takeli ya fa ado fi sama amu se ko akini jo qur'ani te bele bele la lo la mo Kurani kukibwa kidetail alcohol deumen de na kideho jale kimono oxygen and carbon dioxide ni ogene kidoja ni mini api condition ngade yasfa adu word kikurani yuzi yasfa adu itene kimono oxygen kini carbon dioxide ni api condition ngade ya yasfa adu ojo akola kwa alqurani يعني والسماء ذات الحبك والسماء ذات ذات الحبك ذات الحبك والسماء ذات الحبك إنكم إنكم لكم قول مختلف الله يعني والسماء ذات الحبك أجوا وبابك يلي ذات الحبك ويلي إنما هو fọdé wòtòwò àmọ́ ọ nà-ẹ̀wù ọ nà-ẹ̀wù dẹ́mi scientist máa trolé àmọ́ ọ nà kìí yóò yálẹ̀ kan kẹkùrá ni wọ́n ní náà muhammadu kàkó yẹ́lẹ̀ tẹ̀ nàmọ́ ọ̀nà ọ̀wọ̀ a ani scientist dúró yìí lẹ́yìn a máa plato ọmọ ọmọ ọmọ náà umama ya nelen awon yati hubuk ẹnigẹ midi tẹlẹ wọn ṣogbogbo ní ṣédé àbí science and technology ya ìnà ọ̀nà agbo èkì tẹlẹfíṣọ̀n à ń lè yóò jálè tó dáa balẹ̀ mami station tẹlẹfíṣọ̀n tó gbàyàn ní ìmí àjọ yìí máa tẹ́lẹ̀ kí station lẹ́kí ṣùkọ́lọ́ tí 100 kìlómítà ọ́ 1000 km kí ṣùkọ́lọ́hùn béèlẹ̀ ògbólẹ́ ma máa ń tẹ́nà àdúgbò àyànà òyìn mọ̀mọ́lẹ̀ a ń tẹ́nà lẹ́gbọ̀n máa dó yíhùn tó álú iná máa dún máa tó ma ń bolè tó yálò yálò ilẹ̀ tó gbé kó ukọ̀la gbéèkì náà tajidi connect bí tẹlẹfíṣọ̀n yẹ́ mi àtúkọlọ ẹtọ́nà tánà tó pẹ́ àánì nù náà gbé kẹ wave tẹlẹfíṣọ̀n àlè ṣédé ugbò ó yálè ẹ̀hùn tẹ̀tẹ̀ kàńwá kó yálè ní wave lẹ́ quran wave rédíò mamẹ́tẹ̀ ń du mount america mami wave ń du kwani mi kìdẹ́yìí mama antena du nyate to du gine ke fo kwa to mara na mu boki ni radio emi en kan wa ki we vule cho yale ni de idanen qur'an we ami waya ka ne ja use ngini sms ami handset ka ne yo ngini sáfìsì ọjà míyàn ló yíyàn níyàn níyàn áńtẹ̀nà mẹ́ mẹ́tẹ̀nà kí yàn áńtẹ̀nà mẹ́ máa jẹun kí lè tó jẹ́ ló jálè máa mẹ́rin kí àwọn fòkọ̀lá lẹ́ ìmúyẹ̀wọ̀ mọ́lẹ̀tàkì supply wà ní nígidẹ́ yìí wọ́n bí èèyàn ó ká fix ìjọjú wọn mọ́lẹ̀ yàgò wà ní nígidẹ́ wọn ẹ̀hùn káwọn akẹ́kọ̀ọ́ nà lẹ́tọ́ yálè yi de. tagma dante na guayane kilo to jalo mala ki foa ne miki qurani tete kate ota de du ma do ta ka dojo ma ma produce ne ki dai he wa gele ka to to da mala me gan kaya ka doji wa ka de miki dai akai wa ma kunta tatluhu tatlu min min qablihi min kitabin dogba taki qurani wi wa nabi muhammadu ko jori qurani gwangu wa nabi muhammadu dɔgbalẹ̀ wɔ tsɛnɛ kɛtɛ ɛmɛye gbani ɛmɛye kɔni kpɔɔ dzɛdzɛwɛ ni ati kɔɔ dzɛdzɛ ma ne do kɔtakata ɔwɔ awo yi do nɔsa da kpɔgbɔ wa kɔ haramu lɛ o yidze dodabalɛ ŋɔdzɔ ni wɔlɛ tɛ kutuhu bi ɛmi nika ɔwɔ dzɛdzɛ kidu gbɛ ma ne do kɛŋu yi wɛ ata no dzɛdzɛ kɛŋu don ɛmata ne kɔba izɛ lɛrɔ ɛbɛlɛ mɔtɛlɛ amɛ ne kpabi mama na lɔ da ho. amẹ́hun sáyẹ̀nsì kàmí sáyẹ̀nsì tí yẹn yẹ yọ ọ̀bíà nìyí kì tètè yẹ ẹbọ yẹ kúrán yẹn jókòtà málẹ̀ mi màájọ́ kàtó kúrán ní onígbòdògbò yìí mọ̀ kàtó ṣe ó yíwò máa mọ̀ ojójúmù tó dẹ̀wò ayé kúrán ní onígbò yẹ́ ni wọ̀ lẹ́mọ́yà tí dáwìlẹ̀ hù àmọ́ ayé ẹbọ yẹ kúrán yìí mini ni ŋmɛŋ ka yalɛ mi mini saayi oye ŋa ele de do kàmi mi mo yoji o tan yanya manifeste yɔ ba mi da saa yɔ tan ɛn ki kura ni kan wo ebi eh, sora to ɛɛ yunisa de a bɛ kɛ sora to arab wala ma ya ti ta'wila ho eh, ɛn ŋa kɛ fi sora to abinan sora kɛ ko ta kɛ wi israeli. سورة النقل سورة النقل الله يعني والخيل والخيل والبغال لتركبوها وزينة ويخلق ما لا تعلمون والخيل أجوت السنة ما يرانهم والحميرة والبغال baa kumadɔ ɛla ni se idagbadɔ kɛkɛtɛ baa yɛ la madɔ ki alibega la la rɔ ɛŋlɛ dɛrɛ ta ne gala k'a mɔ ni atugu dɛrɛ ta ne gala ba k'a mɔ ko mi mi la ni kɛ walhami rɔ baa yi ja se kama kejì anẹ́la lè ta nẹ̀ bọ̀ yìí ọjọ́ sọ́nà mẹ́wọ́n mẹ́tọ́dún kú yìí lè tẹ́rẹ̀kẹ̀ bó ha kú mẹ́wọ́ yìí ẹ̀wọ̀n yẹn. wazinata mẹ́rún du ti yága ìmúta mẹ́rin yága fámẹ́rin ilẹ̀ fámẹ́rin ilẹ̀ kàtàmẹ́rin irun mẹ́ibà wọ̀yà àkọlọ́kù òun aláwò yìí ìyàwó aṣọ́nù múnẹ̀rún méjọ́ ọgbá ọgbá tá ayà ẹ̀ṣẹ́ ike anábì muhammadu ń amẹ́hùnmẹ́wò yíwì anádù adùmẹ́lò lẹ̀ mẹ́dù ti yẹ́gá wẹ̀yàkàlókò ọjọ́ ayáhán ṣọ́nà mẹ́rọ múnẹ̀ máa látà àlẹ̀mún èyọ gbáànù mọ́ ẹ̀kà mẹ́kìjọ ní mọ́mdà mẹ́lẹ́ni mẹ́mẹ́lẹ́ni dàdọ́mọ́ ayáwó èyọ ní rẹ̀ ìkéèkìdé àyẹ̀bí yé dẹ́n ẹnẹ bí wá tọkọ yálò rí ẹni yá máa dúdẹ nílẹ ẹ ọdọ alẹ ní wo ìmdàmì ní wo dọ ẹni kí màkẹ nílẹ nà ọ pàpà pàánù agba ọdọ nílẹ kí abas bínú fìrìnà abas bínú fìrìnà ẹnẹ kí sọkọ yálò kọdọ kọdọ dẹ ìmúdú tó yálò ọkọ lẹmúdú ẹnẹ yàmúdú pa òbí ọmọ lẹ màná bọ ọtọ màná bọ ọtọ màtí yọ yín ni.

pé umma Qur'ani hiki biona ilimi science lele duyo yote meye umma duki ji London ji America ngini pa koe Qur'ani ngi hukoe abo historian ene gade ni migekio lai me ya tena ola mudu ni na matotaka dola mudu metuma nini no ami scientist metuma nini ami educationist metuma nini abo historian me ya tuma nini todo la mene o change ju ko ya gbe history history ato he ma biti biti alu ma ya ko ya ba ma ba pa mabu ma gbe qurani o taga da ma ma ma ma kile o ma ba wa ma ko ama ma ko je ko ma ba pa ma ma ka ko ko jo mama ba ba pa le ko pa o ya ne e o ya ne e ngo e, eh baghdad hata ma ko je o ma ma ya che ana wo london baghdad ma ko je ko yunifásitì ejú òbúdó ilẹ̀ kákáp iyo àmà àbàkà wọn lẹ́mí ìdúró jáde egypt bókì sọ̀tàkẹ́dẹ́ níwájú wọn làkàkàkìdẹ́ yìí má jí wọn wọn ẹ̀hùn bí ọ́nà lẹ́dún wọn má ilimi quran ńà níbi kọjọ́ dẹ̀hùn ilé ọwọ́ wọn wà ikọ̀ ní àgbánú ẹ̀hùn dúkì pòfẹ́sọ̀ dúwà ní kẹta ìkáné ìlòyún ṣe wù tù ìlàgbà ń bò ní prof prof prof prof probe àwọn yóò hello àwọn yóò dùn ìnípa pọ́tàkádú ń gbòkù màláwù kó dùk òun dẹ̀ àmìbìlẹ́kọ ní àmì yé gban umami professor mdàtí ọ̀hún ìlèdò àpapọ̀ ń aláwọ̀ akọ̀lá kùránì ìdúlé ọ̀hún níbi muhammadu kíyẹ kàkà mẹ́kú yàbí kùrọ̀ánì mẹ́ulẹ́tì àmì yíò mẹ́ulẹ́tì mẹ́múyàrí káàbìrì égì àdójá ní ẹni ọgbọ́ ìkúlùkà mọ́dọ̀rì yí mà àmẹ́múgbò kìí yọké o ìdíkúlù rí yí mà mẹ́rin náà ń tó kọ́ máa pàdó kẹ́họ̀ ọ̀tí ìmáta àpà ìpàbíẹ́gẹ̀ ní olùgbò mẹ́rin máa dọ́dọ̀ john máa kẹun bojí mán útàǹwà kójọ ọ̀hẹ́ tako ẹwà wo yí tọ́ọ̀hẹ́ kokoloko tako ẹwà wo ọ̀tàjì àdúràbọ̀nẹ̀kẹ̀lẹ̀ tako ẹwà ẹ̀wẹ̀ sìkéètì náà òwe wọ́n gbérí yé wù sìkéètì mẹ́kọ́lá sìkéètì máa ná tẹ́sí kúrò àbájọ yìí máa yẹ́ ní tẹ́lọ̀ kí wọ́n gá máa kọ̀wé máa wọ́n gbérí yù bì tìdítìdì òwe kí ṣe gbírí ju fi jọ títí títí takọ onúgbòsíkèétì yìí ma ń kọ dẹ́kàdú ta dé alùpùpù alẹ́ kó máa frustrate kùránì dé mẹ́wú yàrá àmà káàkiri àmà pàbí ẹ̀ pàbí ẹ̀ ìsìkúlù ọ̀gẹ́lẹ̀ màkà àmà máa jọ ẹ́ ìsìkúlù ìwé kàwọn ẹni rẹ̀ 17,000 nù ní ara ó ẹgbí dàdàdì wákọ̀lá yìí ìsìkólù ìgbò ìsìkólù àmà káàkiri ma ẹ̀mọ̀ ọdọ́ sọ́pùmẹ̀ ìbíọ́dà ń wà fi 17,000 wẹ́lẹ́mọ̀ ìbíọ́dà ń wà fi 30 300 7 million ẹlẹ́mọ̀ ugbalo okolo ẹ̀yẹ bá 70,000 wẹ́lẹ́mọ̀ ẹ̀mọ̀ ọdọ́ 70,000 skulu ŋa mɔtɔ skulu alo ma kpa owe ti titi didi bisiketi yadzɛli ma bi ma kpa ma ta ma lɛ utadzɔ ɛdzɔ litsa litsa litsa ti skulu alo udzɔdzɔ gbɔdi gbɔdi gbɔdi ti skulu alo ɔmɔ dɔmɛ ɛwu ebi ɛwu ɛdzɔ. ìbẹ̀rẹ̀ tìǹdójì bẹ̀rẹ̀ rọ́ọ̀kà ló. tọ́ ọ̀nàláwẹ̀ ẹnkì sí kàkà mẹ́dúnmẹ́ kújàbí kùràánì kújàbí ìsìlámù ká máa pò wá ní ìsìlámù lò mẹ́wú yàrá mẹ́wọ́n léèkì tó dẹ̀ ọ̀nàláwẹ̀ ẹni yìí بل هو آيات بينات وما يجحد بآياتنا إلا الظالمون ẹnkì tí kẹ́nẹ dúkì ó máa kó jàbí islam kó jàbí kùránì mú jẹun ìmú jẹun yìí ìmú yàrí ìyàwó olóòtú ọkọ̀ dúkẹ̀ pàbí ẹmọ́kọ́ ẹ̀ká ti ìrìyàn ó jẹ́ gẹ̀gẹ̀ dúlàkẹ́dẹ́yẹ dúlẹ́gẹ́gẹ́ là ń wọ́ lọ́pọ̀ ẹgbùn àtàdó ẹ̀yàn ọ̀mọ̀ àyàn ẹ̀tẹ̀lẹ̀ kẹ́ ńlá òye ní bó muhammad kò wá ní ìsìlámà lórí bí kùránì kọjọ́ dúnmà níbi muhammadu huwa ohun kùránì lẹ́ bẹ́ẹ̀ kùránì lẹ́fà ayatun amadunanci bayyanatun iya na rejúta ngbònyàdẹ́ta iyọ̀takada iná fi sùdúrì lẹ́zínà útùlì ilima iyo mẹ́ẹ̀dọ̀ bẹ́ẹ̀ mímú ohun kùránì dẹ́ akọ́kọ̀ nìbó sọlá mọ̀mọ̀mí jẹ́ àbókè àásọ̀ kàpítà ìnẹ̀ òmìdé òbókè nù màtẹ̀yí ni yálé nà ẹ́ iye wọ̀ ẹjẹ́ mà ní àálẹ́ màtìdì kùránì tó yí ẹnẹ kẹ ẹnẹ méjì ẹnẹ mẹ́ta ọ̀nà mẹ́lẹ̀ ẹnẹ mẹ́lu ẹnẹ mẹ́wàá òbókẹ̀lẹ̀ pọ́pọ́pọ́lẹ̀ òǹbẹ́ màmá tòkù yẹn ní èdè kùránì tó yí tání kùránì kìí á ló ti seven hundred pages yìí péjì gbó dúkẹ̀dúkẹ̀ náà dárú ṣó ẹ̀rẹ́ rẹ̀ ngbòkì èédé ẹmúdúrídà ẹ̀ ngbòkì òódọ́ dẹ́kẹ̀ náà dúrídà òwẹ̀rẹ̀ rẹ̀ mẹ́ka ìgbọ̀mọ́yọ̀yọ̀ máa wẹ́ gbọ̀mọ́yọ̀yọ̀ ṣùgbẹ́gì tó tó jí dánú ọgẹ́ àkàtọ̀ làmúyọ́ kíkùrá ni má gbọ́nù yé wàtá ni agbodoki rẹ́dọ̀ ẹbí ìkùránì ena gbakẹ́nà dẹun dórí dáná kẹ́ẹ̀kà ti káì údọ̀mọ́ tó yí ń bọ̀ tàà kẹgbà ìtọ̀gẹ́lẹ̀ wọn ọlọ́yẹ kọ̀gẹ́lẹ̀ tọ́mọ̀ ọ̀nà kọjọ́ dìde kùránì ń lè rẹ̀ yé ni ayẹ́tùn bẹ́yìn náà tó fi máa zá ẹwọ̀ tákàdá ẹ̀ kọ̀mpútà ezi intanẹ̀tì wọn lọ́dìdè kùránì tẹ́yì fi sùdúrì lẹ́zínà útùl ilm ìrìgá ṣẹ̀rìtẹ́n díò mẹ́ẹ̀dọ̀ bí kọjọ́ lìkà mú màlẹ́dùn máìmẹ̀ tó dúlẹ́nẹ̀ 100 pages kẹ́dùn bóka ma memorize ń òjàmẹ̀pẹ́ bọ̀tù kùránì amọ́ máa bọ̀ amọ́ máa pẹ̀ẹ̀bọ̀ kejọ́ ẹwọ maako kpadeɛ kɛ wa na ɔdu kɛse ne na adoɛ within three months ɔkpa kokura ne ma ɔn memorize ma ɔn memorize wɛkɛ mɔ ɛmu bi gbɔ du kɛ dɔɔn ɔn ma ma na adoɛ tiɛn ka mɔ dɔɔ yaa ti competition o yi wɔn dɔɔ dɔɔ yi dɛ ɛdɛ ale abɛ kali ìnɔta ka dɔ yɔki dɔ ya ne ma ti competition o yi wɔn bi kura ni ɔnà kɔjɔ preserve kura ni ŋo bɛ jɔ ɔdu edu kpadeɛ. edu rida be corrupt te bama kafiri owo tek mama ni ka bo wo la ni o je mi ko jo bi ta gbada ma ba pale qur'ani on ne duwa ni ke corrupt un otaga do yo ya do ya ne le yi kuma ke mene ki mo yo yo da guane chapter me lu ehun kenele di guane gba verse to lẹ́yìn later to later verses to verses ngbòkì ní comma full stop ngbòkì colon ngbòkì semicolon kíneke ìdéhùn dè kíneke mú kó àpapọ̀ ngbòyí dẹ́ ngbọ̀tákàdé lẹ́dọ̀ ìyànà but kùránì ha ẹ̀wọ̀n sí ìdè ìdè tó yóò wọ́n ni yóò ìmúdùnmọ́ àmúnẹ̀kúmáwé yóò tọ́ ohun sàmì yíò bá mi kírísítẹ̀n máa ó ṣẹ́hùn máa ọ̀tá ẹ̀dẹ́ máa kọ̀rọ̀ ìyá ọ̀tàkàdà níbi ìsá bá níbi mọ́sá bá ọ̀tàkàdà níbi dáúdà wọ́n ti zẹ̀búra bá ọ̀tàkàdà sóṣòfì ìbọ̀rọ̀ yíma abókọ̀yọ́dún máa dejútọ̀ màkọ́ dejútọ̀ máa ó kọ̀rọ̀ àwọn máa ó kọ̀rọ̀ fi kùrán bin àti láti last testament or you have to take strategy ịkọ you are preserve torí kí ṣòwò abáwọn ẹ̀lẹ̀ gbogbo tó ti tara ẹ̀lẹ̀ abọ́ you are preserve lè mbó ìnàdí nílẹ̀ ọjọ́ èdè kùránì dè mú má ọmọ àgbà ti kùránì saudiya saudiya wọn yìí wá ti kùránì yìí alisa arabu yìí wá gbé kùránì kéè amarabu kijo ko me unyo gbogbo qur'ani ani ti arabu to nu ga marabu kijo ile ta amma nam da kawo mala ki ya la arabu igbon ko ne da ga la arabu igbon duwa igbon ngbo ta ga dogele do ya ni le imati qur'ani onwo mai adago ugbo duke dalu shongi be qur'ani ba kùránì ọ̀hún ànọ́mọ́ ọdọ́ mẹ́lú òun mẹ́jú kọlà sí náà mọ́ náà yẹ tán ìmú náà mẹ́yẹ́ kùránì pápó ìmọ̀mọ́ rẹ̀ di kùránì pápó gbódú kẹ̀dọ́n áhà ìṣù gbódú kẹ̀dọ́n òhò tán iná máa kù lí ọmọ abọ́ pakistan ilé mẹ́lú dùn kùránì dùn

watuwa le wi ami verses mɛ lukuwa hu omi faila kama ko isu ise ne e a ti direct opposite page kɛ ɛdɛ sɛn ko bi page ɛkɛ lo bi anu mɛ yɛ ɛlɛ ɔyɔ sɔ page lɛ ise ne gba. o kakun wọn wà lórí fóònù ŋadɔ yɔlɛ wo ma kiri o ma da o ami professeur wa tɔ yi ne ne yi ne ne ma tɔ yi dɛ mamudu mɛ ni nɔ o dugi de kuran ni wa k'o tɛlɛ ne ne nyɔta yaba mosi bu o gbɛ kisɛ ŋa wo wu taba le yi mamudu o ye sɔrɔ to suara mɛ tɔ ami suara yi ma mamɔ da ŋi peji kan e ɛn o ti sa peji igba mẹ́tọ̀ péjì lẹ́ ayé ikú ẹgbà ẹkọ́ náà yà lẹ́tọ̀ òtítàlá ayá kì rọ́nú ayé mùsùlùmún mẹ́tọ̀ wẹ́ lótọ́ ayé kẹ́ ẹ̀họ́ rọ́nú òtítàlá wa yẹ́ ni mùsùlùmún òtítàlá ayé kẹ́ ẹ̀họ́ rọ́nú ya yẹ́ káfírún òtítàlá òtítàmọ́ ẹ̀ǹkà ayé alẹ́kọ̀ọ́yù òkòjú àmọ́ òtítàlá ayé ayé mà òmàtẹ́nẹ̀ dùjọ́ kí náà dọ̀ ọ̀gẹ́nẹ́lẹ́yìn náà dọ́ ìyàwó nọmọ iran 1993 màbíọ́malẹ̀ ìkẹ́kọ̀ọ́mí agífẹ́ mọ́mẹ́lẹ́sì 1997 mẹ́rin ọdún dúkì dé ìkùrá ní iná ọdún dúkì májà wọn máa ń tọjọ́ sí ilé wọ́n máa dúkú máa ìtàfíù máa ń dágbọ́ gẹ̀gẹ̀dẹ̀ àmì máa lẹ́mí máa wá ìtàfíù mi wéèdì dúkù mẹ́ẹ̀dọ́kọ̀ ìkùrá ní ẹ̀gàmúnukì wéèdì lẹ́rìí pìtì ìkùrá ní ìyàlùkà ẹ̀

to aya ka do jinge o ka te ya abojo ka eke qur'ani ko jo dunga ne biya muhammadu yani bel qur'ani leme ko na ngova o ngu qur'ani ayatun adunga yo temejenge te bayinatin e tagada ngbongi adeta fi suduri alladhina yum edo beke utul ilma beko joli kamu maundu ma umai kurani ojo dunga mune yi umai ki ango duma sende ko jongo ho anao e sura ke ko ta ke suratul rahman allah yani wala qad yassarna alqur'ana wala qad yassarna alqur'ana lidhikri fahal min muddakin allah yani wala qad yassarna alqur'ana gaskiya qur'ani gede wuta lahangu hulobo li zikiri nge bagdu to jingu bo kuma ko se fa hal min mudakkir u banaki kola ngola ki sola waji oje awu we gede de qur'ani i qur'ani ji ji gamo ma jagbe qur'ani jo abajo yo ya emi rumuri ama amen meyi makai oge na mu ma je masalaci ake karatu wani buka mata ma ma je masalaci jago karatu ali do do amatojo toli toli kodi kodi ogo oga ah, wakini kodi na haza almakan fi biladina ali gugu edoje ama wa in ra'aita طفلا صغارا مثل هؤلاء فقد حفظوا فوق عشرين أحزاب táwọn kìtì jìbìlì ogún èdò yí àmọ́tọ́ bọ́ọ̀gẹ́ ní wíwẹ́kì jòjì ẹwà inú ẹ̀mí àlọ́ọ̀họ̀ àbọ́ ẹ̀ àmọ́ràbọ̀ àtọ́wọ́ yes mẹ́kà sáré mansour masalasi masjid al-kaki àmọ́ tẹ́kì jòjì àdọ́gẹ́ ẹ̀bọ̀ yìí rí ogún dójí màmí màjà bá táà táà ọ̀gẹ́ kàmẹ́jọ kàmẹ́jọ wala qad yassarna alquran e ngo titala suratu toha ko fa inna ma yassarnahu فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما يرجعون وإنما يسرناه بلسانك Qur'ani tenge biting ite, emu bayung ite, and it's a complicated book. Amma tabale tabale ba todal berka wa Nabi Muhammadu hu yasarnahu bilisanika aw talaha aw lobo todal berka wa Nabi Muhammadu lehe malwewe mbo dugi meju ana ma ojimane ma meje gba terribly. ikojenyarwa wama yajhadu bi ayatina illa zalimun illa ubudu yiwa baya ma do laun de mi ki teju gede ma na jiwa bi around the bush awana go ma ne pe kojo ko ma na ni se de ki ta ma na wa ti ojo gba logo ojo je ka de la ni mana ami be na la kai ko ajele yi yoje ti yanga academic me ya yanwa ojo gido ato mo gojo mune assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Thank <laughs> you.